ní kí àwọn gba òmìnira kúrò lábẹ́ òfin kónílé-ó-gbélé èyí tí ìjọba orílẹ̀-èdè náà ṣe láti dènà ìtànkálẹ̀ àrùn búburú covid-19 ẹ jẹ́ kí a lọ pàdé Sekinat Raji Ọláìdé tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́. à ń pe ọ̀rọ̀ yìí lówè òun láró nínú ní ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn èyí tí ó ń pọ̀ sí ní orílẹ̀-èdè Amẹ́ríkà bí àwọn ènìyàn ti ń béèrè fún òmìnira láti jáde kúrò lábẹ́ òfin kónílégbélé ní àná òde yìí ni tẹlifíṣàn Orísun mú wá fún wa pé ẹ̀hónú àwọn ènìyàn ti ń farahàn ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìlú Texas, Los Angeles àti Ohio bí àwọn ènìyàn ti ń béèrè fún òmìnira láti jáde lọ ṣiṣẹ́ ní báyìí ọ̀rọ̀ ọ̀hún tí orílẹ̀-èdè amẹ́ríkà rò wípé yóò ya ní òró ìbú ló ti bẹ́ ní báyìí bí àwọn ènìyàn ní arizona colorado montana àti ìlú washington pẹ̀lú ṣe ń béèrè fún ìwọ́gilé òfin kónílégbélé tó ń bẹ lóde láti dènà ìtànká àrùn covid-19 di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ orílẹ̀-èdè amẹ́ríkà ti ní àkọsílẹ̀ iye tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà òjìléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín márùn-ún seven hundred and thirty-five thousand tí àwọn bíi ẹgbẹ̀rún lọ́nà ogójì ti gbẹ́mìímì ní èyí tí ó sì jẹ́ kí orílẹ̀-èdè amẹ́ríkà wà ní òkè téńté nínú gbogbo àwọn orílẹ̀-èdè tí ó ń kojú àrùn kòrónà tó pọ̀ jùlọ ní àgbáyé ẹ̀wẹ̀ oríṣiríṣi àkọlé ni àwọn ènìyàn náà gbé dání tí wọ́n sì ń fọ́n sí ojú òpópónà gbogbo ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ sọ wípé ó ṣeé ṣe kí àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà dẹ okùn lọ́rùn àwọn ènìyàn díẹ̀ nínú oṣù karùn-ún ọdún yìí Sekinat Ọláìdẹ́rajì. ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ Kánò ti dá àwọn àlùmájìrì èyí tó wọ márùndínlẹ́gbẹ̀sán one thousand five hundred and ninety-five padà sí ìpínlẹ̀ wọn láti dín èrò kù ní àwọn iléèwé àwọn àlùmájìrì ní ìpínlẹ̀ náà gbogbo ètò ló ti tò láti kó àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ àlùmájìrì padà sí ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ wọn láti dàpọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. bákan náà gbogbo ètò ni wọ́n sọ pé ó ti tò lórí àwọn àlmájìrì tó jẹ́ òjìlénírínwó ó dín mẹ́jọ four hundred and thirty two tó wà ní ìpínlẹ̀ Katsina bí ìjọba ìpínlẹ̀ Kano ti fà wọ́n lé ìjọba ìpínlẹ̀ wọn tó jẹ́ Katsina lọ́wọ́ ní ẹnu ibodè Kano àti Katsina ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ kọmíṣánná fún ìròyìn àti ìlúkoro Malam Muhammad Gaba fi hàn wípé ìjọba ìyè gbé ìgbésẹ̀ dídá àwọn àmájìrì tí kìí ṣe àwọn ọmọ ìpínlẹ̀ Kánò padà sí ìpínlẹ̀ wọn láti dín bí èrò ṣe pọ̀ ní gbogbo ibi tí àwọn àmájìrì náà ń gbé kù látàrí bí òfin kónílé ó ṣe wà àti bí gbogbo ẹnubodè tó ń ti àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń ti girama ṣe wà ní àtìpa bákan náà ni wọ́n tún sọ ọ́ di mímọ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún wáyé láti dènà ìtànkálẹ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ Kano ẹ̀wẹ̀ àwọn ìpínlẹ̀ níbi tí àwọn almanjiri náà ti wá sí ìpínlẹ̀ Kano ní ìpínlẹ̀ Katsina ìpínlẹ̀ Yobe Kaduna Jigawa ìpínlẹ̀ Bauchi ìpínlẹ̀ Zamfara Gombe Nasarawa Kano àti ìpínlẹ̀ Niger Republic lákòótán Garba wá sọ wípé àwọn yóò tẹ̀síwájú nínú ìgbésẹ̀ dídá àwọn àlejò almanjiri padà sí ìpínlẹ̀ wọn eléyìí tí wọ́n ti wá tí èrò yóò sì fi dínkù ní ìpínlẹ̀ Kánò. Ìjọba ìpínlẹ̀ Bayelsa ti bẹ̀rẹ̀ sí ní pín ohun ìrànwọ́ fún àwọn ènìyàn kí òfin kónílé-ó-gbélé kó lè rọ̀ wọ́n lọ́rùn látàrí bí àrùn coronavirus eléyìí tí a mọ̀ sí COVID-19 ṣe wá di tọ́rọ́ fọ́n kálé tí àwọn òfin kónílé-gbélé pẹ̀lú sì di dandan kó di mímúṣẹ. Gómìnà Dóyè Dírì ti ìpínlẹ̀ náà ló pín oúnjẹ fún àwọn ènìyàn lọ́jọ́ ajé pẹ̀lú ìlérí wípé òun yóò dé ọ̀dọ̀ àwọn mẹ̀kúnnù tí wọ́n nílò rẹ̀ lásìkò yìí kí ebi má bàa pa àwọn ènìyàn kú. ní ìbẹ̀rẹ̀ pínpín oúnjẹ náà gbogbo àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún àwọn alága ìjọba ìbílẹ̀ àti àwọn olórí agbègbè ló péjú pésẹ̀ sí ibi ìfilọ́lẹ̀ pínpín oúnjẹ náà eléyìí tó bẹ̀rẹ̀ nínú gbọ̀ngàn olóògbé DSP Alami Shea ní Yenagoa gómìnà Dírì ló pàṣẹ fún àwọn alága ìjọba ìbílẹ̀ mẹ́jọ àti àwọn alámòjútó agbègbè ìdàgbàsókè láti fi òtítọ́ inú pín àwọn oúnjẹ náà fún àwọn ará ìlú kí wọ́n sì rí dájú wípé ó dé ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní kọ̀rọ̀kọ́ndú ní ìpínlẹ̀ náà láì fi ti ẹgbẹ́ òṣèlú kankan ṣe. ó ní wọ́n gbọ́dọ̀ rí dájú wípé kò sí ìyàtọ̀ nínú oúnjẹ tí wọn yóò pín fún àwọn alátìlẹyìn ẹgbẹ́ PDP bákan náà kò gbọ́dọ̀ sí èyí tí wọn yóò pín tí yóò yàtọ̀ fún àwọn alátìlẹyìn ẹgbẹ́ APC gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà Doyediri àrùn COVID-19 kò mọ ìyàtọ̀ láàrin ẹgbẹ́ APC àti PDP nítorí ọmọ ìpínlẹ̀ Bayelsa ní gbogbo wọn gómìnà tún ké sí àwọn olórí ìlú láti kún àwọn òṣìṣẹ́ tí ìjọba gbé iṣẹ́ pínpín oúnjẹ náà lé lọ́wọ́ ṣiṣẹ́ kí ó lè dé gbogbo àwọn ọ̀dọ̀ àwọn ènìyàn pátá yàtọ̀ sí èyí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò yóò tún máa tẹ̀lé àwọn tó ń pín oúnjẹ náà ẹ̀wẹ̀ lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn ni gómìnà Déyí bu ọwọ́ lu pínpín àwọn ohun èlò amáyédẹrùn èyí tí yóò jẹ́ kí pínpín àwọn oúnjẹ yìí tí wọ́n ṣètò rẹ̀ kí ó máa tẹ̀ síwájú àti wípé yóò jẹ́ kí àwọn ènìyàn kí ó tẹ̀ síwájú kí wọ́n sì gbọ́ràn sí òfin ìjọba lẹ́nu kò tán síbẹ̀ ní ọ̀sẹ̀ ọ̀hún ó ní gómìnà ọ̀hún tún pín ohun amáyédẹrùn tó yẹ kí wọ́n pín fún àwọn tó fojú winá ìṣẹ̀lẹ̀ omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù kí ó lè jẹ́ ìdẹ̀rùn fún wọn lásìkò òfin kónílégbélé náà èyí tó wá láti dènà tàkálẹ̀ àrùn COVID-19. bákan náà gómìnà ìpínlẹ̀ Bayelsa tún sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ náà ti ń gbèrò ṣíṣí àwọn ibi ìṣàyẹ̀wò àrùn COVID-19 àti àwọn àrùn mìíràn tó yàtọ̀ sí ti corona. gómìnà náà tún buwọ́ lu ọgọ́ta mílíọ̀nù náírà sixty million naira fún ríra àwọn ohun èlò tí wọn yóò lò fi sí àwọn ibi tí wọ́n fẹ́ ṣí sílẹ̀ èyí tí yóò wà nínú ọgbà iléèwé fáfitì Bayelsa Medical University ó tún sọ wípé àwọn olùdarí àjọ Nigeria Center for Disease Control tó wá ṣe àbẹ̀wò àti àyẹ̀wò síbi ìṣàyẹ̀wò àrùn tí ìjọba ìpínlẹ̀ Bayelsa fẹ́ ṣí nígbà tásìkò bá tó lákòótán àpò ẹ̀wà ẹgbẹ̀rún mẹ́fà àti àádọ́rin lé lẹ́gbẹ̀rún mẹ́fà six thousand and seventy àpò gàrí oúnjẹ àwọn ọmọdé noodles àti omi inú ọ̀rá tòmátò alágolo ohun mímu ọ̀pọ̀ gálọ̀nù epo àti òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìjọba ìpínlẹ̀ Bayelsa rà láti pín fún àwọn ará ìlú lákòótán gómìnà ọ̀hún rọ gbogbo àwọn ènìyàn tó gbé iṣẹ́ pínpín oúnjẹ ọ̀hún lé lọ́wọ́ láti rí dájú wípé wọ́n mú iṣẹ́ náà ní pàtàkì wọ́n sì fi òtítọ́ inú ṣe gbogbo náà nítorí wípé ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ kì í ṣe ohun tí ó gbọ́dọ̀ máa pa àwọn ènìyàn lásìkò kónílé-ó-gbélé. àwọn olùgbé abúlé márùn kan ní apá àríwá ìjọba ìbílẹ̀ àkúrẹ́ ti sá lọ fi abúlé wọn sílẹ̀ látàrí bí àwọn ìkọlù àwọn fúlàní darandaran ti ń ṣẹlẹ̀ ní agbègbè wọn. àwọn abúlé náà ni adéjubú adéwọlé olóyin olóńdàn àti jojo bí ó tilẹ̀ jẹ́ wípé di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ wọn kò tí ì fi ìdí ìròyìn ọ̀hún múlẹ̀ bóyá ẹnikẹ́ni papòdà nínú ìkọlù ọ̀hún àmọ́ àwọn oṣojú mi kòró kan sọ wípé àwọn fúlàní darandaran ń kọlù àwọn olórí ọ̀pọ̀ agbègbè lẹ́yìn tí olórí náà lé wọn pé kí wọ́n má ṣe fi àwọn ẹran wọn jẹko nínú àwọn oko àwọn àgbẹ̀ ìròyìn tó tẹ̀ tẹlifíṣàn Orísun lọ́wọ́ ni pé ọ̀pọ̀ ìgbà ni àwọn fúlàní darandaran yìí máa ń kó àwọn màálù wọn wọ inú àwọn oko àwọn àgbẹ̀ lọ jẹ tí wọ́n sì máa ń ba èrè oko wọn jẹ́ èyí tó fi wá jẹ́ wípé kí àwọn olórí ìlú náà lé wọn jìnnà àmọ́ ní alẹ́ ọjọ́ àìkú ni àwọn fúlàní náà padà wọ inú àwọn abúlé níbi tí wọ́n ti lé wọn kúrò wọ́n sì dáná sun ọ̀pọ̀ ilé ní agbègbè náà èyí tó mú kí àwọn ènìyàn ọ̀hún sá kíjokíjo tí wọ́n sì sá fún ẹ̀mí ara wọn. bákan náà àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo àti àwọn ẹ̀ṣọ́ ètò ààbò civil defence ni wọ́n ti dá sí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì wà ní àwọn abúlé náà láti dá àwọn àlàáfíà èyí tí àwọn darandaran ọ̀hún ti lé kúrò níbẹ̀ padà síbẹ̀ lọ́gán. ẹ̀wẹ̀ alukoro ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ASP Tìlẹ̀ Ìkorò sọ wípé kò sí ìkọlù kankan ní àwọn abúlé náà nígbà tí ikọ̀ ẹ̀ṣọ́ ètò ààbò civil defence Ayọ̀dèjì Olúfẹ́mi sọ wípé nígbà tí àwọn òṣìṣẹ́ rẹ̀ dé ibi ìkọlù ọ̀hún kò sí àpẹẹrẹ wípé wọ́n dáná sun ilé kankan níbẹ̀. ìjọba ìpínlẹ̀ Ẹdó ti kéde ní ọjọ́ ajé ní ìlú Benin wípé wọ́n ti fi ẹnì kejì eléyìí tí ó ti gba òmìnira kúrò lọ́wọ́ àrùn coronavirus sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe àyẹ̀wò lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ fún wípé ṣáká ni ara rẹ̀ dá pé kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kí ó máa lọ sí ilé rẹ̀ lálàáfíà. gómìnà Godwin Obaseki ló sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde lẹ́yìn tí àyẹ̀wò ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ti fi hàn wípé kò ní àrùn náà mọ́ ni àwọn mú wọn kúrò níbi ìyàsọ́tọ̀ eléyìí láti máa lọ sí ilé wọn. gómìnà Ọbaṣẹ́kùn fi kún wípé ìpínlẹ̀ Ẹdó ti ní ìdá àádọ́ta ìwòsàn àti ìmúríbọ́ lọ́wọ́ àrùn kòrónà. bákan náà ìjọba náà rọ gbogbo ènìyàn tó bá ní àmì àrùn ọ̀hún láti lọ fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye nítorí títètè mọ̀ wípé ènìyàn ní àrùn náà ló lè ran ìwòsàn lọ́wọ́ kí ó tó wo ènìyàn lára ju bí ó ti yẹ lọ. ẹ̀wẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Edo ti sọ wípé kí àwọn ará ìlú tètè máa pe àwọn nọ́mbà méjèèjì eléyìí tí wọ́n fi léde ìyẹn zero eight zero zero one two three five one one one tàbí zero eight zero zero two two zero zero one one zero bí wọ́n bá ti kẹ́fìn ẹni tó bá ní àrùn náà lára kí wọ́n tètè pe àwọn ní kíákíá yàtọ̀ sí eléyìí ìjọba ìpínlẹ̀ Edo sọ wípé òun ti pèsè àwọn ètò mádàndófò ìlera ìyẹn health insurance fún àwọn òṣìṣẹ́ ètò ìlera tó ń forí lakú tọ́jú àwọn alárùn kòrónà nípínlẹ̀ Edo Obaseki sọ eléyìí gẹ́gẹ́ bí olùdámọ̀ràn rẹ̀ lórí ìròyìn àti ìlúkoro Crusoe Osaje tó sọ wípé ìjọba ìpínlẹ̀ náà ń sa ipá wọn láti lé àrùn kòrónà wọlẹ̀ pátápátá pẹ̀lú fífún àwọn ènìyàn tó ní àìsàn náà ní ìtọ́jú tó péye ní àwọn ibi ìyàsọ́tọ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀hún èyí tí ó tó láti gba ọ̀ọ́dúnrún ìbùsùn pẹ̀lú ẹ̀rọ ventilator tó ń fi èémí sí i mú eléyìí tó sì jẹ́ ọgbọ̀n. ní báyìí ẹ jẹ́ kí a dànù dúró díẹ̀ nígbà tí a bá lọ tí a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀ẹ́.